ọpẹ́ tó sí aláwọ̀ra àlọ́rù tọ́pẹ́ yẹ tó ló ti rọrùn fún wa láti rí rí ẹ̀yìn ẹ̀yìn mẹ́lẹ̀ ẹ̀gbọ́sẹ̀ ẹ̀mọ́lọ́sẹ̀ ìgbà ìgbọ́sẹ̀ ìgbà ẹ̀yẹ méjì ẹ̀yẹ mẹ́ta ní ẹ̀yẹ mọ́tò ẹ̀ baragamu náà náà ti yọ náà ti yọ ọ̀nà tó yọ lọ ẹ̀yàn kábọ́tẹ̀ yọ wa. aláwọ̀ bá ti bọ́ba ti rò lọ fíjì mọ́tẹ́ ń tẹ̀lé sẹ́yìn. ó ti rọrùn fún wa láti bá rọ̀mọ̀dọ́rùn níbi tá a bá dé. ọtí alákọ̀ọ́kọ́ lọ nù bẹ́ẹ̀ lábẹ́ mẹ́wàá àkọ́kọ́ bí ẹ bá lọ tán mẹ́wàá ilé ìdíje ọ̀tẹ̀lé lọ́ba ilé wa tẹ̀lé ọwọ́ àkùkù àwọn àkùkù ọlọ́run àwọn alábẹ́rẹ́ rẹ̀ àwọn náà nìyá lọ́wọ́ ọlọ́run bá di ọ́ eléyìí náà wọ́n ti lé ọkùnrin wa. يوالي كنيدا لأنك على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لن يؤخر الله نفسا إذا جاء أجلها وعدكم فأصدق تقواكم من الصالحين فلن يؤخر الله نفسا إذا جاء أجلها فلن يؤخر الله نفسا إذا جاء màláìkà ọ̀bá wá daniel ahawu daniel ẹ̀yà daniel ni ẹ̀yà ìdòwú mọ̀mọ́ ìwà ìdòwú yóò máa gbọ́ bọ́ọ̀lù. Thank ọ̀yá ti rọ́bìnrin ọ̀záàbì wọ́n náà rí níbẹ̀ lórí sẹ́wọ̀ ìgbé èèyàn bá ní máa kí bá ní kíní fún ní ìdíkà tí ní ìdíkà kámẹ́rà tí ó ní ọ̀yá فعامقوا àjọ yìíbò yóò kọ́mọ̀ lọ yíbò léwu òjò lẹ́ẹ̀lì ọ̀yá lánù lánù bí kiri sẹ́nu dáadáa. Okay. wọn náà ṣe ká ń bẹ akọ́bẹ̀jẹ rẹ ṣe díẹ̀ nínú ọlẹ̀ ẹ bá ní fàkìlá yìí ọyá jà sí. ebí ọba ẹbọ ọtí ni bí ẹ nígbà ọba ọmọ bẹ́ẹ̀ kọ ọyá. gbé jẹnu dáadáa. Ìrìnlẹ̀ ìdíjọ́ yà. Ìjà kò wúlò àdá. kúrò làárọ̀ sí wúlò àá lánú.

ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى fàáńtọ̀ ìjábọ̀ wà ولن أخبر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. أتدعى أقسم الله أبو بطل عليك عليك ọlọ́run kọ́ tó pẹ́ wa ọlọ́run kọ́ tó àbí ọlọ́mọkọ̀ bá tó rà rẹ̀ já nínú àánú rẹ̀ lọ́mọdọ́ nílé ìmọ̀jọba adágbére yá àgbà kárọ́pin rẹ̀ kábílù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé kọ́lọ́mọ́ tó dùn wá ńlá dá. ọlọ́run wá ń gba àwa olùgbàgbọ́ òdodo ní àyè lẹ́yìn ìgbà tó ti tú àṣírí àwọn mùnáàbìkì àwọn akọ̀lọ̀rọ̀sí àwọn alágàbàgbègbè àwọn oníṣọ̀bẹ̀ ṣèlú lẹ́yìn tọ́lọ́ ti tú àṣírí wọn tán ọlọ́run wa ń mọ́wàá amúmi ní òdodo lẹ́kọ̀ọ́ ọlọ́run kó ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n ní kí ẹ̀yin olùgbàdo òdodo láàbọ̀ lórí ìfún àwọn alòkùn ara àwọn alòkùn àwọn tẹ́tẹ́ láàyè. wà rí ọgbà nígbà nígbà fáwùlà ìgbà lórí ọ̀ọ́dún. àyìnbó ọ̀sán wa mọ́ lánàá ọ̀yẹ́ ká dé sọ́kù náà ìgbà lílọ bẹ̀ mọ́ lónìí áyà yẹn ẹjọ́ mọ́ yẹn tó ti yẹn ìjà lọ́lá تجارة ولا بيع عن فلقام الصلاة والزكاة يوم تتقلب فيه القلوب والأبدان Yes. Ẹgbọ́n tó lè pàdé wá sáà nàbà láti ìgbẹ̀rún. ee ìdáwà rárá padà tó ń tọ̀ padà padà padà padà. gbẹ́ni wá sí ọ̀gá ti kọ́ńtẹ́ ní ìlú ìlú ìmọ̀ ìlú ìlú rárá abdullahi padà sẹ́yìn wọn lọ lásán láti padà padà padà ìjẹ́ láti padà padà padà padà padà ẹ̀yìn wọn lọ́wọ́ padà lọ́wọ́ òdòdó ilé tó wá fún mi lóṣù pa. now ọlọ́run bá tún wá ń kọ́ alẹ́kọ̀ọ́ mìíràn sáàbí ní dàbí àwọn mọ̀náàrì rí sáwà ó fi yàtọ̀ sí wọn ọlọ́ni wà á ń ikú ẹ máa ná ọlọ́ni ẹ máa ná mímọ̀ rọ̀zákọ́ náà kún nínú ohun táwọn ọlọ́run bá pèsè fún yín ẹ̀nà anú ẹ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ ga aláàánú ní sáwà tó dá tó bá ní gbogbo tó ń fún wa ní ká ní àlọ́sùn pèsè oní ẹ̀nà anú ẹ̀ méjì tí ń bẹ táàbí ìbọnà mímu yẹ méjì jọba yẹ ní yíyà ni ẹ̀nà anú ẹ̀ tó di ẹ tàbá tó máa rú jẹ́ àyà ní dáadáa a máa rí rí pé ní máa ṣe wa ọjọ́ wa wọ́n padà sí láti a sì ké tá a ń rí ọlọ́ọ̀ni pèsè rẹ̀ fún wa ìbá ti pé kò bá pèsè a sì ké fún wa ní àlèrí kankan lóbìnrin mímá ọ̀gá kọ́ náà fún nínú òun táwọn ọlọ́wọ́ bá pèsè fún yìí àìmọ̀ yìí ṣe iṣẹ́ tó dàbí ẹni tó ṣe ara ẹlẹ́mí wọn ṣe iṣẹ́ iṣẹ́ fọ́ọ̀mà ìyọ́n tí wọ́n bá jẹ ìjẹ́ ìrírí wọn jù ọlọ́run kọ́ fàlùwà ní àti ìta àbá wọ́n lè dá níbi lọ́wọ́ wa ọlọ́ni wa á ń pè fún ẹ̀rí tí àwọn mọ̀láàmìtì ìjọ tí wọ́n rí sí wọn ní kò yé

ẹni wá máa wàrà tọ́lọ́wọ́n bá máa dá ẹni tí ò rówó rí rẹ̀ ò rówó rí ọlọ́run àwọn àdílé mi ń sì ń bẹ gbogbo wọn ní ọbẹ̀ lówó tán àwọn kan wá si nínú wọn ti lọ. àrà bá wuli jà ò ní dùn mọ́ fún wa wà á ń fi kú. مما ọlọ́dí ẹ̀yìn olùgbàjọ́ òdodo ẹ má dàbí àwọn ọ̀nà lè bí o nínú táà pèsè fún yẹ máa ná ń bẹ̀ mìíràn ni yí pé ikú wa nínú kí bọ́ọ̀ náà, bọ́ọ̀ náà ikú bọ̀. ẹ̀rọ̀gbà agbọ́mi yé ọ̀rẹ́ ní kó lò ní márùn-ún ọ̀rọ̀ nínú olùgbò kọ̀ọ̀kan ní wà ní kóyọ̀ náà ń pè lá ikọ́tù ìlẹ̀ márùn lójú ọgá àdúgbò ní nà mí ló fún ọ̀rẹ́ ìfẹ́ a mú nínú ọ̀rẹ́ tí ń lọ́wọ́ ni aburú ń ni ṣé dáadáa tí ń lọ́wọ́ rẹ̀ ní oṣù bá mọ́ àbí yóò jẹ́ kí bá rí ó ọmọ kan ní ìlú yẹn lára lọ kó bọ́ fún lábàá nìyí ìwé ẹ̀dínwó bá ọ̀gbìn ẹ̀dínwó ọkọ̀ ikú ọkọ̀ lábàá nìyí o wọ́n bá kiri ẹ̀mọ́ jọ lọ díẹ̀ ni ọmọ jọ pọ̀ o. wà á sì kú ní máa rọ̀sákọ́ náà kú ẹ máa ná nínú táwọn ọlọ́run ọba tá a pèsè fún yín àìsìkí tá a ti fún yín ẹ ná ń bẹ̀. من قبل أن يأتي أحدكم الموت kọ́tọ́ ni wípé ìfọ́ wà á dé lọ́pọ̀ nìkan nínú yín nígbà kú bá ẹ máa gbọ́ afẹ́fẹ́ dáadáa gbogbo àwọn ẹ̀dá pátápátá. ẹnì kọ̀ọ̀kan wa a ní ìgbà títa ó bà ìtura tó ń láti mọ́ wa lọ́wọ́ sábà ìdìtúbà gbọ́dọ̀ ìbànú lóbi ẹni tí ń bẹ láyé láti òkè wọn dé ilẹ̀ wọn àwọn náà nígbà tí títú bọ́ láti mọ́ ju wọn náà lọ sáájọ́ ní oṣù tán ẹnì kọ̀ọ̀kan nígbà ìmúṣẹ. Alẹ́ bá Muhammad tọ́jú ọlọ́run ọbọ̀ ní iye máa gbà dúdú bá ẹ̀dá kọ̀ọ̀kan ibi ẹ̀dá kọ̀ọ̀kan bá ọlọ́run lọ máa lámì lọ́gbọ́n ní ìpáyà nìkan wà ní lópin ìgbà tí ò bá bí ìmọ̀ já àti pé ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́. tó wá sí pé ìgbà tí ẹ̀mí ti gbé kò gbóńgò tẹ́mi ti fẹ́ bọ́ níwájú ẹ̀jẹ̀ ń sọ pé túbà ọlọ́run síwájú bí kò tó lè torí ti ikú bá dé tó bá lọ fẹ́ ṣe tọ́ lọ́run tó ò sí tẹ́lẹ̀ ọlọ́run nígbà lọ. táàjọ mi yé tẹwárí gbogbo ẹ̀dá pátápátá wọ́n láǹfààní àti tí ó bá jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ títí tí ìṣàtọ́lọ́ wọn bóbi lọ pé ibi tó òun ti wọ̀ ní oṣù yọ. tọ́lọ̀ bá fi ní kí òun rán iyọ níbi tí ó ń wọ̀ kò sí dúdú bá bẹ̀rẹ̀ fún un. ọlọ́run ní rọmọdọ́nù la wá wà yìí dúró bá torí pé ikú tí ó pààyàn kò bá ní dájà kò bá ní dá ìgbà pé ìgbà bá ní tó ń bọ̀ ẹni ó ti kọ́kọ́ síwájú kíkú ọjọ́ dé kíkú bá wá dé tán ọmọ nìyàn wà máa parí ó gbọ́ bìí láwùlá. àkọ́kọ́ nílá ajájú ọmọ ẹ̀jẹ̀ nìyàn wà máa parí ó bẹ̀rẹ̀ ọlọ́run bá mi ọ̀dẹ̀ ṣàánú mi kó fún mi lásìkò díẹ̀ sí bọ́ọ̀ bá fún mi lásìkò díẹ̀ sí Ah, yọ́lọ̀ èmi náà ń bẹ̀rẹ̀ ní ma ti sáà àwọn afọ́ àkànnà àwọn onígbàtí wọ́n ní ìtumọ̀ rẹ̀ èmi náà ma yọ zakati ma yọ tẹ́lẹ̀ ibùn àbá ti dúró àtàwọn bára fún mi ní ọlọ́run tó ọba ẹni jẹ́ mi èmi náà gùn ní èmi náà bẹ̀rẹ̀ ní ma yọ zakati ẹni tí ò tó ń gbà káàyọ ọlọ́dọ̀kẹ́ nínú ọmọ ju ara nínú náwó tó gbọ̀nà rẹ̀ lọ. wá àkùnrinà sọ̀rọ̀ ẹ̀mí náà ní àjò níwà nínú àwọn ẹni rẹ̀ tí bá jẹ́ dáadáa tí wọ́n ń ṣe láyé ọmọ ní ìkó wa lè yẹrí wù o bá yẹrí ìdókú ọ̀là rí wọn ọba ti yẹ orí báyìí náà lọ́kọ̀ọ̀lá kò ní alágbára lọ́lọ́run ó jù wá lọ ó sì kápá wa nínú nǹkan tó fi kápá wa ní kú wa bọ́ọ̀lù ìlẹ́kọ̀ọ́ ọmọ ọ̀jì bọ́ọ̀lù ìlẹ́kọ̀ọ́ ọjọ́ tó bọ́ọ̀lù ìlẹ́kọ̀ọ́ lágbára tó ọ̀padà sọ́wọ́ ọlọ́ni wà láyìn yọ ápẹ́rọ̀ ọ̀rùn ọ̀rùn إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون أنا أبني ولن يؤخر الله نفسا كسر اليوم ẹni ẹ̀mí tó rí ọ jẹ́ ọlọ́run ní lọ lára ìdá àdá àdá ìlú ha básìkò kú rẹ básìkò básìkò kú básìkò básìkò nílé onílé. Allah. Allah ta kala wala idza bala qatil khulqu ونحن أقرب إليه فلولا إن كنتم غير مدينين ترجعونها Ọlọ́run ní ìdájẹ́ ìdíbájé gbogbo tó fẹ́ bọ́. وأنتم حينئذ تنظرون ọmọ ẹ̀dẹ́ mi yóò wà máa wò báyìí ẹ́pẹ́lẹ́t ah ẹnì kan bẹ láìpẹ́ yìí tó kú bí ọdún kan sẹ́yìn àdúgbò máa tó bẹ àbúrò Dangote Dangote olówó ọlọ́mọba wa ó sọ wà ní kọ́ra wa náà lọ́rọ̀ dáadáa. ó ní dókítà tó wọlé ní ìdí ndẹ́k ó sọ yẹn ní ìgbùgbé ẹni máa kò tí ì kú o dókítà wa sọ fún mi lóòrè yẹ ibi next twenty five bóyá fifty minutes or something like that ẹni yóò ẹ dàbí sówó ni o wọ́n jẹ́ ìgbé nínú àwọn life supporting machine ìgbẹ̀ lọ́wọ́ ilé ẹjọ́ pínlẹ̀ nígbà tó gbé àwọn dókítà wà sọ wọ́n wípé kọ̀tọ́nà àbáyọ ọmọ ẹni bá dídé nìkan ìparí náà ní ọkọ̀ sí pépé bó ti wà ẹ̀ kò sí àrùn ìgbà tó kù fún tó ní láyé kò ju bóyá tó àwọn àtàwọn tó kù. ó ní òun wá kú tó sọ títí òun lọ mọ́ ẹnu ara ẹ̀ náà lọ́dún tó. ó lóun jẹ́ ń wò báyìí wọ́n jẹ́ ń wò báyìí òun ní ikú odò owó tí tó bá sọ ọwọ́ ni ọ̀yẹ́ kó lówó kàkó kú àwọn olówó kú wọn tó bá ṣe pé ètò àlàáfíà ní tó ayẹ kí dókítà kẹtọ wọn sáàmù ọlọ́run ti parí gbogbo iṣẹ́ wà láyé afẹ́rọ̀ ọlọ́run ọlọ́run ní kí bá ti tó ọlọ́run ní bá bọ̀ mọ̀ bàbá mi ti bákan bákan ẹ̀ bá a sáré lórí ìta ìgbà tó ń ta ilé ìgbà náà bá dé wá di nínú yẹn ní ìsọ̀rọ̀ mọ́nàtẹ̀ ní èèyàn mi tán aláfíà wọn lọ sí ìmọ̀ àtẹ̀lẹ̀ kọ́ bá fẹ́ wá lọ sí ìkan náà àwọn dókítà yẹn ọwọ́ àbí wálé èdè báwo ni kí ni ẹ tó lọ àbújá

ó sì kí atọ́ sí lọ ìgbà ló ń gbà báyìí bẹ̀rẹ̀ ẹ máa wò ọjọ́ ẹni ọbẹ̀ kọ́ máa wò ọjọ́ ẹni tẹ́ ẹbí wá sọ́sì tù tẹ́ ẹlẹ́yìn náà Kàlá ìlà sí. ìlà ìlà mẹ́rin mọ́. وَالْتَفَّتِ السَّاقُ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ Ọlọ́ nígbà tí ẹ̀dẹ́ bá dé kò góòrò láàrín. Wàfíìlà, màráàkọ̀, àwọn ènìyàn gbọ́ àmà pẹ̀lú àkùnrin. Ẹjá lọ bẹ̀rẹ̀ ilé ìtọ̀, ó dájú sí ìlú àwọn àpọ̀pọ̀pọ̀pọ̀ dà wà lọ yíyà ẹni wá tó ilẹ̀ fẹ́ máa sáká owó ti wá mà dájú wípé á ń yá wọn lè fi rọ́ọ̀pọ̀ òkè dájú lẹ́yìn ọlọ́pàá tó ń dáadáa ẹlòmíwàá bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò bí ọ̀rọ̀ yẹn ní tóbi lọ́wọ́lọ́wọ́ fún ọmọ ní àbọ̀bá lẹ́tọ̀ ní ìdájọ́ ọkọ̀ jẹ́ ẹ̀kúnlẹ̀ lẹ́yìn tí sọ̀rọ̀ náà lè lọ sọ̀rọ̀ ní ilé ìgbà tó kẹ́kù sínú kò nílé wí dání wọ́n ní ká fábì sáàpù yóò àmọ́ ti ojúgun lọ́ra wọn yóò máa lọ́kẹ̀kọ̀ ìlera ní ìlera fún ìlọ́rọ̀ pípa ya máa ní ìdèmì ìmọ̀ sáàpọ̀ ọlọ́ni lọ́jọ́ náà ọdún ọlọ́run là ń darí ọmọ ẹ̀dẹ́ ìdí á lọ àwọn ọmọ ni ọwọ́ ma wò bọ̀ ìbájẹ̀pá ni ní ولا يؤخر الله نفسا إذا جاء أجلها Ọlọ́run ní tí àsìkò ogun bá tó kò sí ẹ̀mí náà tí ó tẹ̀lé wọn lẹ́yìn lásìkò bá ti tó ọ̀dà bá ń wí náà sí ìtumọ̀ fún sí ìfún lánàá kí ló ń náà wá bẹ́ẹ̀ mo ti máa dà nàìjíríà rún. òbíbí nípa ọha nípa ọha látàná. wọ́n kọ́ ọ̀rọ̀ wà wọ́n kọ́ ọ̀rọ̀ àlejò ìjọba ìjọba pọ̀ ìtàn ló bá rẹ̀ ìjọba nípa ọha wa ibi tó ń bá gàtàgàtà sí Nàìjíríà tó máa ní ilé àti Wàkọ̀dọ̀ àti ọ̀yá màá sọ bẹ́ẹ̀. Nàbí ìtumọ̀ ní ìyàtì wàkọ̀dọ̀ àtúnà. Wàkọ̀dọ̀ àtúnà. Wàkọ̀dọ̀ àtúnà sí. Wà. Kọ̀dọ̀ àtúnà sí. Nàbí ìtumọ̀ ní ìyàtì wàkọ̀dọ̀. Nàbí ìtumọ̀ ní ìyàtì wàkọ̀dọ̀ àtúnà sí. يخادعون الله والذين آمنوا نسيت منيتي وخدعت نفسي Olùdílọ́dọ̀ rẹ̀ lọ́yà gbé jáde. Olùdílọ́dọ̀ ẹ̀rù ti jẹ láàbà fún mi. five percent. a ọlọ́run wa sànù ọkọ̀ láwọn àbọ̀ ẹ̀lẹ́ yìí o. Nàbíyí Màníyà àti Wákọ̀dá àtúná sí. نبي منيتي وقد عدلت قد ضل علي تعميري وغربي وقال علي تعميمي وغربي وكل ثمينتي أصبحت أولي وكل ثمينتي أصبحت أولي بها تتباع من بعدي وقت بها تتباع من بعدي وقت وما أدري وما أدري وإن عمل لعلي يصبح وساعة التي لا بد منها وساعة التي لا بد منها تعجل نقل دين وعجل نقل دين وتحل àrètí. wọ́n tún ní ìlú àrètí. àmúdù wáyájúrọ̀ ọ̀hún àṣàbà àbùkúrú bí. àmúdù wáyájúrọ̀ ọ̀hún àṣàbà àbùkúrú bí. wàtàṣù wàṣàdì wáyàrí ìbòrò bí. wàtàṣù wàṣàdì wáyàrí ìbòrò bí. ألا يا ساكن البيت الاسم والشاء ألا يا ساكن البيت الاسم والشاء ستسكنك المنية وقمر ستسكنك ستسكنك المنية وقمر قد رأيتك تذكر الدنيا كثيرا رأيتك تذكر الدنيا كثيرا كثرة ذكرها للقلب تقاتل وكثرة ذكرها للقلب تقاتل وكثرة ذكرها للقلب تقاتل وكثرة ذكرها للقلب تقاتل وكثرة ذكرها Ọyá mọ̀ wá bá ń ilé ẹ̀kọ́ ọ̀gánà ní ìjúmọ̀ ní ìyá sí. Lẹ́tí ìjúmọ̀ ní ìyá sí wákọ̀ dá ìjúmọ̀ sí. Ọdí ní Gbẹ́nà sí ìjúmọ̀ ní ìyá sí mo gbàgbé tó ní mo kàn jọ kan. Wọ́pọ̀ lọ àti ní ọwá ń tara àmì ìjẹ wá ń kọ́lé ká bí ẹyẹ bá kọ́lé sí bá kọ́lé tọ̀ ṣe bá kọ́ àgbà ń kọ́lé tó tún wọ́ ṣe tó tún kọ́ ṣe bá tó tún kọ́ bá tó dára. tọ́yìn yẹn bá rẹ́ni wọn fún àwọn kájọ ẹ̀ láwọn fún wọn táyì wọn lẹ̀ wàtọ́ àlá àráyà àgbà. Èké mo mọ́jú tọ́ bọ́ọ̀lù ìdèrà yẹn dé bọ́ọ̀lù ìdèrè lé dé bọ́ọ̀lù ni ọ̀la ni ó ti wà sí kí ọ̀rọ̀ ọ̀gá ọ̀hún bí mo wá ní ìrẹsì káàkiri mo ní ìrẹsì dídùn mo ní ìrẹsì sọ̀rọ̀ bóró kan bá ti ń yọ tó bá yẹ kí n jẹun níbẹ̀ wà ní rárá ẹ̀jẹ̀ tó fi ìrẹsì kó lè bá àwọn ọ̀sìn wà bọ́ọ̀lá àlẹ́. bọ́ọ̀lá àlẹ́ yìí àánú ìlú wà ọ̀nà ní ike bọ́ wọ́n ti yọ níbi ayé bí ọ̀dà wà fún yóò sẹ́mi náà sí. wọ́n fún ìlú sẹ́mi náà sí lápá ẹjọ́ àjọ ìwọ́ pé kálọ̀ sí làágàn lórí gbogbo tó níye lórí lára mi mo tó yẹ sátùbà yàrá sátùbà sátùbà e بعده وكيلا يا تطمع من بعده وكيلا bá kú náà ó kọ́ fún ọ́dà tàlẹ́ nù wọ́n mọ̀ tàlẹ́ wọ́lá àwọn tí bàbá mi ń takọ láyé nínú rẹ̀ lọ́kọ́jọ́ tẹ̀lé náà ní ọ̀pọ̀ wa kò wò ní ìlà gbogbo àwọn nǹkan tí mo ní bá oníyè lórí ó pàtàkì sí ó pàtàkì sí. Fátùmá òní náà yìí ìwádìí. Owó pọ̀ fún wọn tàlẹ́ yìí. Ẹ wọ àwọn fámìlì mi sẹ́ni sẹ́ni bá ń sọ ilẹ̀ tí wọ́n ń kò ní ẹ̀ka gbogbo ẹ̀ láwọn ọmọ ìgbà lọ́dẹ̀ nínú ìwọ̀n. nínú àwọn ọmọ mi kí wọ́n fẹ́ kọjá fẹ́ tó tọra yẹ lọ́wọ́ àwọn tọra yẹ lọ́wọ́ àwọn lójú wọn tí mo ní tó ní lórí wọ́n wọ́n kọ́ bá wọ́n wọ́n àánú wa wà máa adé. wà wọ́n ní ìmàkò sí yé mi àbúlé àbáyé àríyé sọ̀rọ̀ ó ní kò yé mi sáyé mu tó bí wa nìyẹn ó ní kò yé mi bọ́dà bó wù mí gẹ́gẹ́ bí ìyé ó mú kò yé mi bí bá jí àárọ̀ tó bí ìrọ̀lẹ́ kò sí ta ló yí ó ní àti ní wọn lánàá ìjẹkùn sí wọn ìgbà láìpẹ́ ìlàlàlà dé ọjà rí nǹkan bẹ̀ẹ́ tá máa lè lọ lọ. tó lè wọn ti bí a ti máa wá sí ìfọwọ́ ní ẹni lọ. ẹ̀rọ ń lò sọ. ìdílé ayé ni ó ní bó ti ẹ̀rọ méjì máa tẹ̀lé lọ kẹ́mi ní ó bá kò dábìlì lórí lórí lọ. ولئن أخر الله إذا جاء أجلها والله قدير بما تعمل وساعة ميكاتي لا بد منها وساعة ميكاتي لا بد منها ولكن أقول mo fẹ́ mọ́ ọkọ̀ yóò dé jọ bọ́ ọ fẹ́ kú bọ́ọ̀ fẹ́ kú okùn náà wọ́n ta ìdìgbà títí wọ́n lò ní fún bàbá yìí ẹ dáàbò mo ní fún bàbá yìí wà ní. ọmọ bú tí kò lè pa kí ló wá ṣẹlẹ̀ gbọ́. ìkúndọ̀pọ̀ ní ìlera tó ń lọ jẹ ìjẹ ìlú ọ̀lọ́ kò sẹ́ni náírà máa ti ìgbúrò nípa ìgbúrò pàdánà ìlera tó ń lọ ẹ̀jẹ̀ bí olóòrùn kò sẹ́ni náírà máa ti ìgbúrò nípa. àwọn alágbára Yorùbá lu àwọn olóògùn kọ́ọ̀gùn làálàá òkè máa gbé mi ní lálá tó rọ̀ bí ilẹ̀ nígbà ọjà bọ ikú lọ pa ẹgbẹ́ di olóòmù ikú lọ pa lẹ́yìn ọba lẹ́sẹ̀ ti bẹ́ẹ̀ máa lálẹ́ ẹgbẹ́ máa bá lè ẹ̀yìn ojú máa ti jàwàrà yìí ọlọ́run láyé bàbá náà máa ń wẹ̀rẹ̀ rẹ̀ ìtàgé báyìí tí ó máa pọ̀ bọ̀ àdúgbò bọ́lọ̀ adábìlà bàdà ìyá ó ti kú sófin náà lọ bàdà yìí jẹ ńlá níbi tó mọ ọkọ̀ ní òun yóò rò tó bá jọ tó bá yọ ọkọ̀ ní. Àní fún kan bàbá ilé ikú pa ọmọ fún ọmọ àgà ọlọ tawánù. Bẹ́ẹ̀ bá ti gbé rẹ̀ bẹ́ẹ̀ bàrà fi jẹ́ sílẹ̀.

wàhálà ìdílé bá ti pa àyè islam kò lè ní kó láàrin àwọn yàrá òyò ọmọ kan síbẹ̀ ní àyẹ̀lẹ̀ kan mo lò ìdá ìdè palẹ̀ wọn káàpá lè wọn mọ́tò kó láàrin àwọn yàrá ìdílé àsìkò kú yẹn tó á dín ní ọkọ̀ làbí oní ó ti yóò dùn ọ́ yá kí ìdè kó láàrin àwọn yàrá nígbà wọn bá wá dì mí jáde mí jáde mí ìyẹn bá dùn mí lórí gbọ́dọ̀ ẹ̀ jẹun kùn ẹ̀ ẹ̀ jẹun.

àwọn I love you dorí dọ̀rùn I love you dorí dọ̀rùn my baby my ya kan àti gbogbo àwọn táwọn èèyàn máa ń pẹ̀lú àwọn jáde ń tara àwọn àjẹ àtìyàwó àtọkọ àtẹ̀bí àtàrà àwọn tí wọ́n láwọn fẹ́ràn ní lábájá jẹ́ àmúkò kò fẹ́ràn pé wọ́n pàdé rẹ̀ ṣe jà yìí tó ń ta ọ̀dà. nígbà àwọn àbáàbù yẹ̀jọ́ wọlé àbáàbù kò rí àwọn alólùfẹ́ ẹ̀mí kátó tọ̀tọ̀ta wọ́n wà kó ìlà àti súnmọ́ ni gbogbo kú àwọn ọmọ yìí ẹ̀wọ̀n gbọ́dọ̀ tó kù fún òní ní gbọ́dọ̀ tó lórí ìfẹ́ wa sí ara ẹni wọn bẹ ní yàrá bẹ nínú yàrá yẹn kankan wà nínú bẹ nínú òbí lò wọn ó délé àwọn wà bọ́ta wọn wà lè máa tó kún lẹ́nu ọ̀nà. tàbí kí wọ́n máa tún fún pálọ̀ tí wọ́n á ní òkúta lọ wọ́n yàrá wọn ò ní tún yàrá lọ tí wọ́n bá ti ń lọ ní tún yàrá yàrá. àmọ́ wọ́n wọlé ní àwọn aláàmì olólùfẹ́ ìlú yìí ni tí wọ́n فتحجر وحدة ويمين تل وحدة wọ́n fi pàá ní tí ọmọ bí ló lè ló ń débẹ̀ ó lè wà dáṣúdú wà sáàdì tí bí ló lè ní ó wà dé ló pè ní ìtàkùnjẹ ọwọ́ mi wáyà mi ìwò òun tí ń fẹ́ tí ẹlẹ́ni fara tí ẹlẹ́ni bá tẹ̀lé tí ẹlẹ́ni já jókòó tí ẹlẹ́ni bá àpọ̀rọ̀ jọjọ pa wá ní tìyànjú wọ́n á ní ká lọ sí ibi bó ti kú kó tó kù lórí ilẹ̀ náà lẹ́nu ẹ̀kọ́ sí ní fún mi. bàbá wa jù nínú ìyẹ̀gbẹ̀ sáà ẹlòmídìí àwọn ah, ọmọ tó náà ló wọ́n lọ sí wọn fún ọ ẹni wọ́n dá bẹ̀jẹ̀ sí lẹ́yìn pẹ̀lú ẹ̀sọ́ bá bẹ̀rù làkàwá yọ ní ibò gbogbo àyẹ̀jọ́ àlẹ́jọ́ ẹ̀dùn tó ń lé láàánú ẹ bá gbé lọ́wọ́ nígbà owó tó ní ọmọ ìlú aláàkájá káàkiri. aláàyá káàkiri ẹni báyìí bí ìwà ìrìn àjò. báyìí bí ìwà ìjà tàbí bí ọ̀gá ìlú ẹni ọ̀rọ̀ ìlú. tàbí bí ọ̀gá tó orílẹ̀ tó dáa lé tọ́ọ̀dé máa ń sùn tọ́ ọkọ̀ ìdádọ̀ tó jára sí mọ́wọ́ ní àwọn ẹlẹ́mú apọ̀ ẹlẹ́jáǹsì lọ́sọ̀ ẹlẹ́mọ́ da mọ́wọ́ ní bí kú bá dé tó bá pa ọ́ tán inú yẹn pẹ̀lú ọ̀kàrà lọ́mọ wọn ni. ẹ̀fẹ́ ló ta àríyá sí ó ti bá ní wọn. عليه رجل فمن بني وأما بالولي Wọ́n ní àdúgbò kú kalẹ̀ lórí gbogbo ẹ̀dá. Kọ̀sọ́nà bá àrídá sí kàkánú kálá ní ìjámọ́ yìí mélòó mélòó àkójọpọ̀ tí kò ti túkọ̀. wàhánà àmìndù wa ẹ̀yẹ mélòó àwọn èèyàn jẹ́ nílé ayé gbé tí kó kálú mọ́ wọn dànù àyínà àádùn àwọn àádùdà àyínà nàmùrúdùdà àyínà fìràáhùnù wà máa lọ bá àhàrọ́ọ̀mù àwọn dà lójú ọkọ̀ àdúgbò ló ti fún ìlú gẹ̀ẹ́gẹ́ wá kọ́ ni bàbá ń dá سيعيد الله كل منهم وسيجزيهم أحسن ما قد فعلوا وسيجزيهم أحسن ما قد فعلوا. Gbogbo ọdún ká ti kú bá wá ṣe níwájú ọlọ́run láwàá gbà.

اللهم تعالى إن أعطيك الواجب غير بني أبو على اللهم تعالى الدنيا أيام هي اللي كان وما جبت كل ما جبت كل